mo pa kíní yẹn ni mo bọ̀ díẹ̀ kókó ṣe kíní yẹn díẹ̀ yọ ìgbé kúrò ah òru mu o i mean òrùn yìí hot o you need to glasses ẹ. wọ́n tó bá. I say kò hot púpọ̀. Ah, bóyá torí pé ìwọ ṣe ìwọlé ó hot o ó mọ̀ pé yàmà àti mọ̀mọ́ tí yóò lo three hours nínú almost three hours nínú mọ́tò yìí. Ah, mo try o sitting down for three hours. Although I stretched my back, I was sleeping, like, you know. I waited for you. Can't you clap for me? Thank you. Thank you, darling. I see you that time when you are going, you are just like, you you are determined or you are angry. What happened? I wasn't angry. Hmm? I said I wasn't angry. I just want to be in school now and date this One time. No, I'm sorry, my dad school. I'm, I'm not going You don't want to be on, uh, you don't care, you don't want to be sitting in school. I don't want to be in school when there's no actually school. Oh, you don't want to be in school when there's actually no school. Yeah. Well, no problem. No. It's because the, that time you are sick. Yeah. But we thank God for life. And that is why the main reason why um like hating some people now for the treatment and everything. No problem, sure, anyway. Yeah. Mm. Hello, everybody on this platform. How are you? How are you? How are you? I hope everything is okay. Yes, welcome to this platform right now. My name is Bola Folashade. Dr. Oriyomi Amzat. Ẹ kú <laughs> Dr. Yomi Amzat is one of our, you know, because these days I, the inspiration I'm getting, má bínú tí bá ti sọ ìwọ ṣe ìwọ sọ kó correct me ọbọ because you <laughs> know, my teacher. <laughs> so the Dr. Oriyomi Hamzat mi ìfẹ́ sí orí mi I see, I see um, a warrior you know at times ó yẹ kéèyàn máa ṣí agbárí ẹ̀ sílẹ̀ fún àwọn èèyàn láti máa rẹ̀ Dr. Oriyomi Hamzat um, people you, you have been giving doctor but to me Bola Folashade I want to give you another one can I give you professor can I call you professor you are professor of <laughs> well I, I, I, I will I will I will I mean I will reason very well. But to me, I can give you a professor that after, because you have a lot of experience for the kind of um, iṣẹ́ tẹ́ ń like iṣẹ́ yẹn o. Eh, just around Ibadan, Oyo and Ondo, it's not even all Yoruba's land, but few play I want few kini. Just imagine a lot of secrets ó ti tú sí yín so you have seen a lot ṣẹlẹ̀ wá mú nǹkan tẹ̀ ṣe yẹn iṣẹ́ ọlọ́run lẹ́ ṣe yẹn and now I see things these days that it's not only those who preach al crown who preach Bible that are actually uh, people I mean preacher and the eh, work of doing work of God okay then tó bá ti ń ṣe dáadáa tí ò jẹ́ pé bóyá ó ń ṣe for one reason or bad reason or the other is uh, it been sent by God including our leaders they are also working greatly for the country to be okay yeah Even our leader, the president, the prime ministers, all of them like that, they are working for, for the country to be okay. They are also sent by God. They are vessels. We are all vessels in the hands of God. Okay? But those who are doing evil, they are vessels in the hands of the devil. But those who want the country to be okay, people to be okay and secure, they are working for God, seriously. So, Dr. Yomi I'm sad. kudos to you. But only share tí mo rí, iṣẹ́ yẹn, ó yẹ àwọn tó ṣe iṣẹ́ yẹn, ó yẹ kán sọ̀kò pa wọ́n ni àwọn tó ṣe kinní yẹn mo rí lórí platform mi tó láti bí three hours I've been in this car for three hours yes because my daughter has um, something to do at school and me too i just mi ò mọ hours mo máa lò mo ní let me just park i don't know because mo lè délé nsìn kó tún pè mí bí after one hour or one and a half hours mo ní now let me kuma stay in the car wait for my daughter so i was here and during that time i just on my data and i was listening What pumped into my uh, platform first was the uh, your all this one of your program. One was I think the other one. It was last since 2022, but the eléyìí tí mo wò before that one is actually of recent. Okay, it was <clears throat> recently. So oh no lele to timo ni timo tí mo sọ pé ó yẹ kó sọ̀kò pa àwọn tó ṣe yẹn. There is a story of a, a man reported uh, that case that he has a wife. The man actually very very nice man. Oh nice gan. Síyàwó tó fẹ́ yẹn. Ẹ má bínú mi ò fi nǹkan kan deri bo mi fẹ́ sori mi le. Oh nice see ìyàwó tó fẹ́ yẹn. Oh nice gone. Ó take care Oh ìyàwó tó fẹ́ yẹn be a ọmọ mẹ́rin tẹ́lẹ̀. Ó dẹ̀ pé òun ò tí bí kankan. Ó wá fẹ́ obìnrin yẹn. Ìyàwó tó fẹ́ yẹn mú ọmọ méjì wá sí ọ̀dọ̀ títí ẹ̀. Ìyàwó ó mú ọmọ méjì wá ó dẹ̀ fẹ́ nìyẹn fún ọdún kan kó tó di pé wọ́n wá ṣe wedding gan kó tó di pé lóyún dáwọ nǹkan tí ẹni yẹn sọ nìyẹn o ṣó ti yẹ mẹyẹn nǹkan tí ọkọ tó wá fẹjọ́ sùn yẹn sọ nìyẹn so later each time tó bá ti ní wọ́n fẹ́ ṣe nǹkan ọmọ ẹ̀kan náà fẹ́ ṣe freedom or graduation somewhere nílé bàbá wọn lọ́hùn ọkọ tí bí yẹn máa ń àláwẹ̀ that very nice man ó máa ń àláwẹ̀ pé kó lọ kó lọ ṣojú iṣẹ́ because ó ti mọ̀ pé ó ti ní responsibility kó dẹ̀ ti bí ọmọ kó tó di pé òun fẹ́ ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ yẹn náà òun ló ń bá wọn tọ́jú ẹ̀ èyí tó tún wà yẹn náà tó tún lóun fẹ́ ṣe ìkọ́ lọ́hùn á tún fún lówó pé go and take care of them kò disturb wọn despite pé kò tí ì bímọ fún kó tó di pé ẹ̀mí ó ti wá bímọ later ẹ̀ eh, pé òun kọ́ lòun la àwọn ọmọ yẹn ó ń bá tọ́jú ẹ̀ bọ́tí tó wá fún ọ̀rìn ni pé ní ọjọ́ kan ní wọ́n fẹ́ lọ ṣe graduation yẹn àbí wọ́n fẹ́ lọ ṣe freedom fún kan nínú wọn mo ṣe wá débẹ̀ wọn náà lọ sí ó travel lọ sí ọ̀dọ̀ wọn mo ṣe wá débẹ̀ lọ́hùn àwọn àbúrò àbí ẹ̀gbọ́n àwọn ọmọ tó ń kọ́kọ́ bí sọ̀hún yẹn wọ́n wá gbé ọmọ tí ẹ̀ lady yẹn bí tó ti wá bí fún this nice guy ẹni yẹn nice ṣé ti yẹ ọkùnrin yẹn nice gan wọ́n wá gbé ọmọ yẹn wọ́n wá gbé lọ sí wọn náà fẹ́ gbé jáde wọ́n gbà lọ́wọ́ ìyá wọn wọ́n gbé jáde kì í ṣe bàbá wọn ló bí o kì í ṣe ìyá wọn àmì ló bí o bọ̀ kì í ṣe fún bàbá wọn o wọ́n dẹ̀ mọkọ ìyá wọn tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tó náà ṣiṣẹ́ everybody wọn o wọ́n wá gbé ọmọ kékeré yẹn jáde wọ́n wá lọ kọlà fún kán tó gbede wọ́n lọ fa ìlà sẹ́rẹ̀kẹ́ ọmọ yẹn wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ pé ìgbà tí ẹ wá ń béèrè lọ́wọ́ ẹni yẹn Dr. Oriyomi Hamzat God bless you iṣẹ́ yẹn ó pa mí lẹ́kún gan àwọn ọmọ yẹn wọ́n wicked gan ìgbà tó ń sọ yẹn kò fọ́nì sí mi I was weeping okay wọ́n dẹ̀ ń wo nǹkan tó ń ṣe fọmọ yẹn ni pé wọ́n wò ó kí la lè fi dá lóró tó má tí ò ní gbàgbé láéláé ṣe ti yẹyin mẹyẹ wọ́n wá gbé ọmọ yẹn àwọn ẹ̀gbọ́n yẹn wọ́n wá gbé lọ wọ́n wá lọ kọlà fún ẹ̀yin wá bèrè lọ́wọ́ wọn bàbá yẹn ẹni yẹn wá bèrè lọ́wọ́ bàbá ọmọ yẹn ẹni sàwọn yòókù yẹn wọ́n kọlà ni ẹni kò mà sí kankan tó kọlà nínú wọn àwọn yẹn wá dáhùn pé kò mà sí kankan tó kọlà nínú gbogbo wọn yẹn ṣé ìdílé wọn wọ́n ń kọlà ni kó má lọ jẹ́ pé bóyá ó ń suspect gbé ìyàwó òun yẹn oyún tó wà nínú ẹ̀ òun lòún sì ní ló ṣe ní kó lọ kọlà fún ọmọ yẹn ẹ tún wá bèrè pé ṣé òun nìkan ṣé ọmọ tó ń bí yẹn ṣé tó pójọkùnrin àbí kankan lóò ó pójọkùnrin náà tẹ́lẹ̀ bọ̀ wọ́n kàn gbé ọmọ yẹn lọ láti lọ kọlà fún wọ́n wá gbé ojú ọmọ yẹn wọ́n wá gbé ẹ̀rẹ̀kẹ́ ọmọ yẹn wọ́n kọ àbàjá yẹn wọ́n kọ là báyìí wọ́n kọ wọ́n kọ báyìí wọ́n kọ wọn fi space sí gbogbo ẹ̀rẹ̀kẹ́ ọmọ yẹn wọ́n ẹni tó tún kọ ilà yẹn kò ní writing wọ́n kọ gan tó fẹ̀ gbàdàgbàgbà báyìí tó dúdú ṣẹtí understand wọ́n lọ ṣe ìkà fún ọmọ yẹn àwọn ọmọ tí wọ́n ló gbé lọ́yìn àwọn ẹ̀gbọ́n yẹn àti bàbá wọn yẹn they hate that man despite pé ó ṣe nice sí wọn kẹlẹ̀ mọ́ pé kó máa fojoojúmọ́ Do fà bínú ẹni kò ní kó má rojú ẹ lẹ́yìn o bẹ́ẹ̀ ni ọkùnrin yẹn náà bó ṣe ń sọ̀rọ̀ yẹn náà feel bad but ó sì jẹ́ ti máa rí nínú ẹ̀ pé is a calm person you understand me kò ṣe pé ó rìndìn wọ́n máa rí tó bá dẹ̀ ti wà novi tó bá jẹ́ pé you are nice a lot of people will see you like a foolish person a lot of people will see you like eh? pé kò mọ nǹkan kan ọkùnrin yẹn kò nice ni nítorí pé ó nice sí àwọn ọmọ tíyàwó ẹ̀ ti bí tẹ́lẹ̀ ṣó ti yé wọ́n wá fún wọ́n wá lọ wọ́n fẹ́ da ọmọ mi yẹn lóró ọmọ tó lọ bí síbòmí yẹn wọ́n lọ ṣèkà fún láti kékeré ni àwọn ọmọ tìmí yẹn náà wọ́n mọ everything wọ́n gbà nínú iṣẹ́ yẹn wọ́n ti ní ìkà nínú ẹ wò ó bí o wá mọ ìdájọ́ tí wọ́n ṣe fún o bóyá wọ́n sùn ẹ̀ sílé ẹjọ́ o ṣùgbọ́n àwọn tó ṣe yẹn àtọmọ tó ṣe o àti gbogbo wọn pátá àti bàbá náà gbogbo àwọn tó bá wà involve ṣé yẹ pé wọn ò kọlà àti ẹni tó bí ọmọ gógó ó ní wọn ò ń kọlà nílé wọn ṣó ti yé àwọn tó ti lọ gbé ọmọ tó lọ kọlà fún wọn kọlà nílé wọn wọ́n wá kọlà fún ọmọ yẹn wọ́n láti bà ojú ẹ̀ jẹ́ láti sọ fún wọn pé aráyé pé kì í ṣe ara wọn àwọn pọ̀ jùlọ àwọn lè dí pẹ̀lú ẹ̀ that's the meaning pé àwọn pọ̀ jùlọ bàbá ìbá nice àwọn lè dí pẹ̀lú ẹ̀ a máa fún ní bàràmú ayérayé tí ò ní gbàgbé ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ọdọ́ hmm. adúpẹ́ pé ohun tó ń ṣe fọmọ yẹn kò tí ì já síkú bọ̀tọ́mọ yẹn náà bá gbọ́ sítórì ẹ̀ láyé kò ní gbàgbé àwọn tó ṣe kinní yẹn ọlọ́run elédùnmarè ń gbọ́ àtọmọdé àti àgbà wọn wọ́n yẹ fún ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó gùn gidi ni o ṣó ti yé yín because wọ́n gbé ọmọ kékeré lọ láti lọ molest ẹ̀bẹ́ yẹn láti lọ abuse ẹ̀bẹ́ yẹn láti fẹ́ destroy ẹ̀bẹ́ yẹn ẹ ẹ mọyé ẹ̀jẹ̀ tó máa jáde lára ọmọ yẹn lọ́jọ́ tó ń kọlà yẹn ni ẹ ẹ mọyé risk wọ́n ní ọmọ yẹn tó wá ní àpá lójú ní ọjọ́ tí wọ́n lọ kọlà fún yẹn mi pé ọmọ yẹn ti ṣeré ó ti ṣubú tẹ́lẹ̀ like ó ti ní wùndù wọn ò wo wùndù tó níyẹn wọn ò wo pé ń fèrè pèrè lọ́wọ́lọ́wọ́ bó sì ní àpá kan tó ṣubú tí ò tí ì o wọ́n tún lọ gbé pẹ́ẹ̀nì lórí pẹ́ẹ̀nì fún àwọn ọmọ tó bá ń practice such thing ní àwùjọ àti bàbá wọn àti gbogbo àwọn tó mọ̀ nípa ẹ̀ ẹ̀wọ̀n gbé ó yẹ kó ní wọn ní fún wọn lẹ́wọ̀n gbére bọ̀ kí wọ́n fún wọn ní ẹ̀wọ̀n tí wọn ní fún wọn pàrọ̀ tí wọn ní fún wọn bail that is what I think bẹ́ẹ̀ ni láti máa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n because sábà ń wo orílẹ̀-èdè wa táwọn surroundings wa táwọn èèyàn bá ti ń ṣe ìkà tí wọ́n rò pé wọ́n ń go scot-free wọ́n kàn ń wọ́n rí anybody wọ́n ò kò sẹ́ni tó dá wọn lẹ́bi wọ́n máa preach forgiveness after some time tó bá ti ṣe burúkú yẹn òun ló jẹ́ kíkà máa pọ̀ sí lórílẹ̀-èdè wa tí bá ń pè àwọn story míì lórí ọ̀dọ̀ in fact ní abẹ́ ọ̀run ni ó yẹ kí Oríyọmí Hamzat professor Oríyọmí Hamzat lábẹ́ ọ̀run ni ọ̀dọ̀ Oríyọmí Hamzat tó forget story mi wàá máa gbọ́ báyìí àwọn ẹlòmíì lè sọ pé kinní kan kinní kan kinní kan ó tún wáá ṣe ìdájọ́ kan lónìí tí mo tún wò mo oríṣi series of Oríyọmí Hamzat lónìí mo máa pè ní prophet i mean professor okay so téèyàn bá ṣiṣẹ́ tó dáa wọ́n máa ń fún ní honorary doctor téèyàn bá ti ṣe nǹkan tó dáa ní àwùjọ náà tí ò bá ti ẹ̀ qualify bí ò jẹ́ ń jẹ́ pé educational i mean in educational system wọ́n fellow lòmí àkàìmọye doctors tí ò kì í ṣe medical doctors because of nǹkan tó ń bá society ni so ti yé yẹn mo rí ọmọ yẹn wọ́n wicked ẹ̀ Baba omo yẹn tó wá dùn mí jù ni pe baba omo yẹn dẹ̀ mean good to all these children tí wọ́n ṣèkà fún ọmọ títí ẹ̀yẹn bàbá ọmọ yẹn ó mean good to all these ọmọ olórí burúkú ọmọ àlè tí wọ́n gbé ọmọ yẹn lọ́tọ́ lọ kọlà tó lọ bojú ẹ̀ jẹ́ mo de fẹ́ soro kan gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run bí wọ́n ṣe bojú ọmọ yẹn jẹ́ sáwọn olóòpẹ́ tí wọ́n bá bojú ọmọ yẹn jẹ́ ní future ma máa fẹ́ tí ọmọ máa fi bad wọ́n ṣe fún ní ẹ̀bá lásì in tí òun lè gbàgbé yẹn ọlọ́run bá wa bojú àwọn náà jẹ́ lágbára ọlọ́run ọlọ́run bá wa bojú wọn jẹ́ ọmọ yẹn i so much pity that baby wọ́n lọ kọ ilà sẹ́rẹ̀kẹ́ ọmọ ọlọ́mọ ọmọ tí bàbá ẹ̀ náìsì sí wọn kò ń ṣe pé bóyá àwọn kọ lànà ṣe sọ pé òkè ẹ jẹ́ kó jọ wá o àbí ó jẹ́ ara wa ni wọ́n kàn lọ ṣèkà fọmọ náà kọ́lọ́run kó bá wa ṣèkà fún gbogbo àwọn tó ṣèkà fọmọ yẹn mi dr yomi amsat ẹ ń ṣiṣẹ́ ẹ tún wá ṣe nǹkan lónìí eléyìí ti pẹ́ ọmọ burúkú tó máa ń gbé ní àkàrà kan tó lóun máa ń mu drug táwọn ẹ̀gbọ́n yòókù serious tóun pa ìyá ẹ̀ lẹ́kún ṣó ti yé yín mo láì bẹ́ẹ̀ ṣe ṣe fún náà tẹ́ ẹ sọ wípé kí ìyá yẹn gbàgbé ẹ̀ kó right ẹ̀ off the best thing láti ṣe fún àwọn wicked child bẹ́ẹ̀ yẹn òun náà ni pé kó right wọn off tí ẹ bá tún wá rí àwọn ìyá tó bá tún wicked ńgbà míì náà ní tó bá tún yẹ kó ṣe náà ni kó ṣe fún wọn náà pé mo tún wá rí kan ìkan náà ṣé mo pé ìyá ti bí yẹn sí ó jàre ọmọ ti bí yẹn ló jẹ̀bi torí pé ìyá ẹ̀ dry fún un ó gbọ́mọ wá oríṣiríṣi nǹkan ló ti bá ṣe bọ̀ tó kọ̀ kò máa gbọ́ kò dẹ̀ gbà ṣòtìyé bọ̀ ti ìkan tí wọ́n wà ìyá yẹn ó máa fọmọ ẹ̀ lọ ṣe runs kọ́lọ́run kó gbà wá ní bó ṣe wà lóbì ló wà bó ṣe wà ní líìkì ló wà ní gbàǹjà ó wà lóbì ló wà ní gbàǹjà ṣòtìyé kọ́lọ́run kó gbà wá lọ́gbọ̀ àwọn evil bọ̀ ti ìdájọ́ máa ń dára kán ṣe ìdájọ́ fún àwọn ènìyàn tó bá ti ṣe burúkú so wọ́n lè mọ̀ ìdàwó jẹ́ àgbàlagbà àbójọ́mọ kékeré so wọ́n lè mọ̀ pé àwọn tó bá ń ṣerú ẹ̀ tó bá rí wọ́n lè mọ̀ pé à ah, ìdájọ́ báyìí báyìí lẹni báyìí báyìí gbà o but ní orílẹ̀-èdè wa ń gbà mí wọ́n máa gbọ́ pé eh, ìyá ilé ìyàgbàlagbà ni tó bá ṣe nǹkan burúkú wọ́n ní ìyá ẹni ó ti o tó bá ti ṣe nǹkan burúkú bá bá jẹ́ ìyá èèyàn wọ́n ṣèdájọ́ fún tó bá dẹ̀jọ́ ọmọ náà ló ṣe nǹkan burúkú wọ́n ṣèdájọ́ fọmọ yẹn bó ṣe ń ṣe nílùú òyìnbó nìyẹn tí gbogbo everything fi ń túbà nígbà míì láwọn òbí kan tó fi ẹ̀kọ́ tùṣẹ́ kò ń ṣe gbogbo nǹkan ló ń rò sí fáwọn náà òun kọ́ là ń pariwo bíbá yẹn no but àwọn nǹkan kan wà tó yẹ pé bá ti dé ìta gbangba wọ́n á ṣe sódà kò ní máa pọ̀ sí láwùjọ tá a bá wọ́n ní olórin àwọn orin yorùbá kan àti òwe kan yorùbá kan ní kékeré la ti ń to rókò tó bá ti dàgbà tó ẹbọ ló máa ń gbà tí a bá gé ìrókò láti kékeré nígbà tó ìjẹ́ ti rín a máa gbilẹ̀ sí to bá dẹ̀ ti gbilẹ̀ sí bó ṣe wà numerous wọ́n máa wá support ara wọn kán má bàa lè tán mọ́ so ìṣòro tí yorùbá kọ́ńkà nígbà to bá sì wà ń kékeré ó máa fẹ́ kọ́ńkà yorùbá tó bá dàgbà kọ́lọ́run kó bá mi túbọ̀ máa dúró tì yín o Dr. Yomi Amsat, you are one of those iṣẹ́ yín tẹ̀ ń ṣe But me míì in bad fair. What if I'm just uh, I don't want to be in ò fẹ́ wickedness of people. I just go away from the platform at time not to look at it. Because in n bá fẹ́ wo wickedness tó bá wò ó kò sírù designer wickedness sí àwa ò tí ì but wàá tún máa wò ó pé okay gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ sí wa yìí ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ náà nínú ayé o ó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó yẹ pé grace àtòrí ọ̀fẹ́ tàwa tiẹ̀ wá rí worry, rí but thank God for this platform your platform that Dr. Yomi Hamzat platform that people can even speak out tó lè jẹ́ kí àwọn èèyàn kan gba àwọn èèyàn sílẹ̀ may almighty God say, bẹ́ẹ̀ ṣe ń sèfù àwọn èèyàn yẹn torí èèyàn kì í mọ̀ rìn kórí má jí o ẹ lè ṣe iṣẹ́ mi kó jẹ́ mistake kó jẹ́ pé àwọn èèyàn máa sọ pé bẹ́ẹ̀ lè ṣe ṣe lè ò But bọ́tẹ́ tó ti dáyẹn lọ́lọ́mọ máa bá mi fi san ọmọ yín lẹ́sàn lágbára ọlọ́run àwọn ọmọ yín èyí tẹ́ ẹ ti ṣe tó dáa lọ́nà máa bá mi máa fi san wọ́n ní ẹ̀san àti ìyàwó tó bá ṣe dáadáa sí yín ṣé rí hmm. ilé ayé nàìjíríà wa ọlọ́run á bá wa túbẹ̀ ṣe iṣẹ́ rere náà lẹ́yìn náà ṣe o lára àwọn tó gba iṣẹ́ gidi láti jẹ́ kí orílẹ̀-èdè nàìjíríà lè dára náà ni torí tẹ́ ẹ̀ ń ṣe yẹn tẹ́ ẹ̀ bá tú wọn rárá ẹ̀ mọ iye bọ́n ṣe máa pọ̀ sí ni táṣìírí kọ̀ọ̀kan ò bá ń tú rárá táwọn èèyàn máa gbé síta. àwọn nǹkan bá irun mi. <laughs> I want to. Dirunu. Let me let me just I can't do it properly. Emma, má on my phone because mo gbé hot Lenny, The weather today is very very hot. So I don't put anything on my head. Mm. mi ní kiri kan kékeré níbi bẹ̀ yẹn to <coughs> put things in kò sí scarf in the back the scarf yes okay okay let me go this way so you look for the scarf for me you get the scarf for me I don't want to open my head like this okay I will park in the front here so you get me scarf Me eventually, fẹ́ sórí mi I don't want you. Ah, so, eh? mo rí káàbùrúkú ó wọ́n ní sọ́mà àti dé iṣẹ́ tiri iṣẹ́ tiri Ferrari eh? it's Ferrari it's Ferrari and this is latest one two thousand and twenty-four you know it's the latest one ah well, this is sọ́mà náà wàá máa rí mọ́tò burúkú burúkú bá Mustapha wá sẹ́ẹ̀. Oh, ṣe mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kó bá mi mú scarf nígbà tó ní kò sí scarf lẹ́yìn. I said there was scarf in the bag so I get to say I don't mind Oh, give me scarf ẹ má bínú. Tolu instead of you to come down why do you do this I don't like that. Instead of you to open the door why do you climb this place. jọ torí Ọlọ́run ò pàdé ní ojú ọmọ me mo wà lórí láìsàn sísìn wọn ni àmì ìfẹ́ kọ́lọ́pàá mi ọ̀rọ̀ ọlọ́pàá sílẹ̀ kò bẹ́ẹ̀ kìí ti sú mi o. Eh, torí wọ́n máa wẹ̀sùn ní nǹkan tí mi ò ṣe ń sìn wọ́n lè ní wáìdì eh, ọmọ yẹn tó ṣe kọjá mẹ́yẹn sìn kókó tó tún sọ pé wọ́n tún sọ pé gbígba tíkẹ́ẹ̀tì ìyẹn ò máa fẹ́ tíkẹ́ẹ̀tì o owó lè mọ̀ ń wá o. Eh? ok aṣọ kan tiẹ̀ lélẹ́yìí oya ah! kí ló bá fẹ́ ṣe báyìí you um, look at the way you stress yourself <laughs> you are not a baby any longer bó ṣe máa ń ṣe nígbà tó kéré yẹn kò ń ṣe bó ṣe rí nìyẹn nísìnyí o obìnrin tó fẹ́ jókòó sí Uh, how can that possible? Egba wow! wá o. Ṣé o mọ̀ pé nígbà tó kéré yẹn, àjẹjá bá ti wà ní South Africa, ṣé tó bá máa gba bíbà yìí lọ sẹ́yìn You know that. You are no longer a baby, you know? Bá mi ṣe. I don't want to be putting open my head. Àwọn aṣọ tó máa fi ń táwọn èèyàn fi ń joyè ní Nàìjíríà aṣọ stone yìí. Mo dẹ̀ sì ní nǹkan tí mi ti rò ó. Wọn ò lè rán bì. Aṣọ tó máa fi ń ránṣọ kìíní yẹn ń bì bá wọn ò lè rán. They can't sew it here. I want to go to ọbẹ̀ wo ni ká ṣe ná bitter leaf ẹ́ eh? bitter leaf ọlọ́run goatmeat kò wọ́n ni goatmeat ló wù mí jẹ báyìí tó láwọ̀ tá bá fẹ́ lọ rà ń ṣe ẹran tí wọ́n gbogbo ẹ̀ ló wọ́n papapa <laughs> ok mr doctor oríyọmí amsat ẹ pẹ̀lẹ́ sà ẹ kú iṣẹ́ tolu are you sure you are not going to wo tí bá ti fóònù ń bẹ̀ yẹn i'm fine. you come to the front You go lọ jábọ́ ńkọ́. Oh. you are fine what are you doing there. I I want but àwọn bàtà tó jókòó sí lórí yẹn. àwọn bọ́ọ̀sì ọṣẹ wọ̀nyẹn gan. okay jẹ́ Okay, Jackie. come and sit here. Okay. come and sit here come down come and sit here Cut it. gbé bọ́ọ̀sì ọṣẹ yẹn mo ní mo fẹ́ ṣe ọṣẹ yẹn níjọ́ yẹn pé mo fẹ́ mix gbogbo ọṣẹ tó wà nílẹ̀ àwọn organic kìíní sí kí n fi turmeric sí ká máa tiẹ̀ fi wẹ̀ so easy oh oh look at my scarf a lot of scarf is here a lot of jackets ìjẹ̀bú kan ẹrù ẹ̀ mẹ́fà Ondo lèmi o ọlọ́run ilé ìdùnmọ̀ rẹ̀ ń gbọ́ tí bá if I have money na I won't I won't be buying all this small small stuff to be selling kò make owó you understand me tí a máa ta nǹkan pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kò make owó to me. o ẹnu mi fẹ́ in fact ẹnu mi fẹ́ i i have to learn because gbogbo nǹkan tí mo rà yìí majority of it a máa fi ń tọrọ last last ni <coughs> okay ẹhẹn mr Oriyomi Hamzat ẹ má bínú sir the phone ọlọ́run má jẹ́ kó tún gbóná mọ́ ọ́n ẹ̀ ń gbìyànjú ẹ̀ ẹ̀ mi wá ń dà so mo rí iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó tó ga gidi ni ẹ wo ìgbà míì báyìí tí n bá rí àwọn iṣẹ́ mi nǹkan tó ń ṣe fún ẹlòmíì báyìí màá dẹ̀ máa rí àwòrán in tí àwọn ẹlòmíì tó ń parapọ̀ láti ṣe fún àwa àbí tó ń ṣe fọ́mọ mi a lot of story láti gbọ́ o ẹ̀ ń gbọ́ nǹkan ọmọ tún wà tí mo rí obìnrin kan tán ló máa ń gbé ọmọ ẹ̀ lọ fún aṣẹ́wó á gbé ọmọ ẹ̀ fún àwọn ọkùnrin tó ti bá sùn àwọn ọkùnrin tóun ti fẹ́ rí á gbé ọmọ ẹ̀ fún you understand òótọ́ dẹ̀ ni eh, ah, eventually èyí kan tí mo wo ń eventually n tó ṣẹlẹ̀ ni ọmọ yẹn sọ ọ̀tọ̀ ọmọ yẹn náà tún wá cha cha cha. àwọn ìyá míì wọn kì í ya dada. àwọn ọmọ míì náà kẹ̀lẹ̀rẹ̀ ọmọ burúkú ni wọ́n ẹ understand bí àwọn iṣẹ́ mẹ́rin tí mo wo. mo wo ti omo ti ó gbé ìyá ẹ̀ wá mo gbé omo tó ń jẹ gbaná tó ń drugs yẹn tó ń dààmú ìyá ẹ̀ láàmú tí àwọn ẹ̀gbẹ́ ìyókù dẹ̀ wà òkè tí wọ́n wà nílò òyìnbó tó lọ gbé property àti gbogbo ìwé ìyá ẹ̀ gbogbo ìwé ilé you understand me mo wò yẹn mo wo ọmọ tí wọ́n kọlà fún mo wò yẹn mo wo kan tó ń tún gbé wá tó jẹ́ pé mo wo àwọn ṣáàtì yẹn mo wo like a lot of series of them it's a wonderful cherry ó kò jẹ́ pé tó bá gbé wọn wá bẹ̀ yẹn mi ò wá mọ bí ẹjọ́ wọn ṣe máa ń rí àtúnwò kan tí ó gúnyàwó ọkọ ẹ̀ pa yes mo tún wò kan tó gun ọkọ ẹ̀ pa ìyẹn ṣe ìṣẹ̀lẹ̀ ni ní ìyẹn ṣe ìṣẹ̀lẹ̀ báyìí báyìí báyìí bóyá bíi few days ago ìyẹn ṣe ìṣẹ̀lẹ̀ tó gun ọkọ ẹ̀ pa tó sọ fún ìyá ẹ̀ pé òun fẹ́ gun ọkọ òun níkùn o òun fẹ́ gun ọkọ òun pa ń sin o tí ìyá ẹ̀ sọ fún pé gun pa o bọ̀ má gun níkùn gun lọ́rùn níbi tó máa ti tètè kú tó dẹ̀ kú ó dẹ̀ gun tòótọ́ ó dẹ̀ kú kílẹ̀ ló fà á ìyẹn náà dẹ̀ tún wà nice ẹni tó gún pa yẹn ó tún nice ṣe ti understand majority àwọn tó máa ń kú ikú ìyà yẹn tó máa ń fẹ́ pa nípa sáyé tó máa fẹ́ pa sọ́run yẹn they are nice people at times wọ́n tún ṣàlàyé bí ọkùnrin yẹn náà ṣe nice tó ọkọ èyí torí pé ìyàwó ẹ̀ bóyá ọ̀dọ́ wọn ló ní problem obìnrin ó ti ní ọkùnrin mẹ́ta tó bí àbí obìnrin mẹ́ta tó ti fẹ́ sí obìnrin méjì tó ti fẹ́ tó ti lọ bọ̀tẹ́ ilé ìwọ́n ló ṣe ẹ̀fẹ́ náà ní bóyá november or december last year tí ò ti pé six months november àbí december last year yìí ló sì fẹ́ nígbà tó dẹ̀ fẹ́ tán báyìí náà ti kudos they should not call me na tán bá ti kí ọlọ́run bá mi kó sí àwọn àti quebec o àti federal government of Dubai, eh, canada o àti gbogbo àwọn tó yọ wá lẹ́nu kọ́lọ́n bá kó sí gbogbo wọn nínú kọ́ jẹ́ kí n rí tèmi ṣe so ti yé bẹ́ẹ̀ yẹn so kan release wọn kan fi mí lẹ̀ so iṣẹ́ gidi òun lè ṣe ní ojoojúmọ́ But dí àwọn cases yẹn but tí kan wà sí tẹ́lẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ case yẹn pé wọ́n fẹ́ ṣe autopsy yẹn tí wọ́n ní wọ́n gún pa people are just doing things ọlọ́run jọ ńgbà tí mo wo síbẹ̀ yẹn mo ń gbàdúrà fún ara mi ni ọlọ́run jọ o àwọn to bá di má jẹ́ kẹ́mi badness má jọ wọnú má jọ wọnú ọmọ mi o people a lot of things ló ń ṣẹlẹ̀ nínú ayé yìí thank God pé platform àti gbogbo àwọn eh, Facebook àti gbogbo internet tá à ń lò yìí àwọn blue apps yìí wọ́n really help wa they help us and all these things copying each other has been necessary in abroad for long we started it ẹ̀rú dẹ̀ ti ń ba àwọn èèyàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ló ń sẹ́ ní orílẹ̀-èdè wa ń sìn pé tó bá tiẹ̀ ṣe nǹkan burúkú wọ́n láwọn ò mà ṣe burúkú o They don't even have, a, eh, they don't used to have a eh, goat meat here. No. They have goat meat. They don't cut it. It's always in the park like this. In the park? Okay, yeah, níbi tó máa ń kó àwọn edé sí àti ẹja ah, Okay. Kí ni mo pronounce it? No. Um, bitter leaf. Okay. A ní gbogbo bitter and a ní gbogbo ingredients nínú We have egusi, we have epo. But buy the meat. That's wrong. And uh, Rasha Rashaki náà ti ra fòkù sí tó bá ń ra ẹja náà kó ra ṣiṣẹ́ ẹja titus use this or no? okay you can go with your card as well. no but nǹkan tí mo sọ nìyẹn wàá rẹ̀ ẹran tó máa tó wa. Yeah. So you say you want shaki? Eh, eh, you go around shaki, you go to the focus. Shaki and Yes, at Eru. And no, they don't have goat meat will be expensive. Don't let us buy goat meat now. Okay. Ó ń ṣe àkókò goat meat lélẹ̀. Okay, so. Oṣù tí fẹ́ parí kì í ṣe àkókò goat meat. Okay, so um, beef, abi? Yeah, beef, buy beef. That you know. The one we used to buy, shabi? Yeah, the one you like. And yet, keep us one. So, jọ rán mi létí tá a bá ti ń lọ sí náà kí n fún ẹ ní two hundred kó bá mi transfer sọ́dọ̀ èkó ìbá mi transfer ìtọ́jọ́ láńlọ́ọ̀dù mi one eighty tó kù owó last month tó kù tó tó parẹ́ Okay. ti yẹ? ó ṣe màdàlẹ́ God bless you olúwo orí mi. Right back all right. Um. yes i won't wind up. Hey, so Gaga bí mo ṣe ń sọ lọ iṣẹ́ gidi lẹ́ ń ṣe o dr riyomi amsad mo pè professor professor of kí ni máa pè yín ná ah. ẹ dẹ̀ mọ̀ nǹkan kan tí àṣírí àwọn ìkà táwọn èèyàn bá ni. ṣe fún yàn ní àwùjọ tí ò bá tú àwọn èèyàn yẹn wọ́n ni iṣẹ́ tẹ̀ ń ṣe keep it up but tẹ́ bá ti bẹ̀rẹ̀ yẹn ẹ jẹ́ ká máa mọ ìdájọ́ tó máa ṣe fún àwọn pípìn yẹn last kì í ṣe pé àkàn máa gbọ́ tó máa kàn sí pé tó bá ti gbọ́ torí tó ọlọ́mọ tó ń kọ ìlà sẹ́ẹ̀kẹ́ yẹn àwọn tó lọ kọlà yẹn i'm very mad with them tẹ́mi bá rí wọn mo lè kọ̀ọ̀kan mi ò mo lè fọ́gí mọ́ ọlọ́run dáríjì mi má jẹ́ tẹ́mi èṣù wọnú mi bọ̀ you know bí mo ṣe ń fail these days you know báwọn èèyàn ṣe wicked gan you know when you see things at time tí bá rí àwọn tó kọlà fọmọ yẹn á wù mí tí bá bá yín jókòó sí inú studio yín yẹn mo máa ti nà ẹlòmíì a máa ti bẹ́ẹ̀ nà ẹlòmíì pàkà tó mọ̀ pé a wà lórí program I tell you, I tell you, a ti bẹ́ẹ̀ nu ẹlòmíì pa báyìí kó tó di pé a mọ̀ pé a wà lórí program. You understand what I mean? So tọ́mọ yẹn mi ò mọ nǹkan tí wọ́n ṣe sí ọ̀rọ̀ ọmọ tán kọlà sílẹ̀ kẹ́yẹ̀ tán ba ọmọ yẹn ìlà àwọn tó kọlà ń ṣoríire o ṣùgbọ́n tó bá rántí pé wọn kọlà ń lé òun àwọn àbúrò àbẹ́gbà mi àwọn ẹ̀gbọ́n òun àwọn tíyà ń bí síbò míì ló ṣèkà fóun kò ní ìjà yẹn ò tán lẹ̀ á dáríjì wọn tó bá jẹ́ ọmọ ọlọ́run tó dẹ̀ jẹ́ pé ẹni tó jẹ́ pé ó ti gbà fọ́ ọlọ́run tó dẹ̀ máa ń you know but tó bá rántí ìlànà lójoojúmọ́ tó bá jí kò ní gbàgbé á máa sọ fáwọn ọmọ tó bá bí pé ẹ ṣọ́ra fún bàbá lágbájá ìyá lágbájá ìyá tàmẹ̀dù tó dẹ̀ ṣẹlẹ̀ nínú ilé wa i can tell you you know bí mo ṣe ti sọ sórí mi láti ọdún yìí ṣé mọ̀ pé mi ò tí ì sọ tán àwọn èèyàn kan dẹ̀ máa máa ń support àwọn èèyàn tó ń ṣe burúkú fáwọn èèyàn ẹ ti understand èmi bí ṣe wà yìí fún experience mi ò kí ń support èèyàn ìbá jẹ́ tó súnmọ́ mi ìbá má súnmọ́ mi ẹni tó bá ti ń ṣe burúkú mi ò ń support ẹ̀ tó bá ti jẹ́ èèyàn tó jẹ́ pé ìka ní kó dẹ̀ ń ṣe kò tí ronúkúwàdà kò dẹ̀ fẹ́ ronúkúwàdà I don't support them you understand so mo gbé kudos fún yín dáadáa o mo kí yín ẹ kú gan ni Dr. Yomi Amsat respect you sir ẹ ti ń ṣe blogging before wa mo dẹ̀ rí pé lára àwọn iṣẹ́ tó le koko tẹ́ ẹ ti ṣe tó nílẹ̀ Yorùbá yẹn nílẹ̀ Yorùbá yẹn àwọn kan ti kú tí wọ́n ṣe ẹ̀ní pẹ́ ẹ̀ní kú lọ́mọdé o lágbára Èdùmàrè ẹ̀dẹ̀ ní fọmọ ṣiṣẹ́ yẹn lágbára Ọlọ́run Ọlọ́run á dẹ̀ máa bá mi fún yín ní ọgbọ́n ìmọ̀ àti òye sí i bọ̀tí lára àwọn irúṣẹ́ tèmi ṣe rí àwọn iṣẹ́ tó dẹ̀ le kokokoko torí mo máa ń wo àwọn èèyàn téèyàn lè tẹ̀lé lẹ́yìn kò ń ṣe ẹni tó máa ń tètè gba bribe àbí tó fẹ́ pé tó bá rí tòótọ́ a máa bò mọ́lẹ̀ a wá máa sọ nǹkan tí tí ò ṣẹlẹ̀ just to cover that sin ẹ ti gbọ́ so mo ti wash yín ẹ perfect o ẹ kì í ṣe perfect master èèyàn lè ṣe àwọn mistakes láwọn ibìkan o but mo gbé fún yín iṣẹ́ yẹn fún àwọn èèyàn tó ti ń wá ẹ máa tún sọ pé ẹ máa gbé bọ̀ wá nígbà míì báyìí a máa wù mí pé ah tèmi náà bá dẹ̀ lọ nàìjíríà o mo máa ní èkó yẹn mo lè nírú branch ẹ má bínú kì í ṣe pé mo fẹ́ ráìbà pẹ̀lú yín o torí ẹ̀ lè ṣe tán ẹ̀yin gan ẹ bá máa dọ̀jà àwọn èrò torí àwọn crime pọ̀ gan lórílẹ̀‐èdè nàìjíríà á lè dàbí pé màá dẹ̀ máa máa jì pé à inú ilé mi gbogbo ọ̀nà ọkọ̀ tún yẹ èkó yẹn torí wọn ò rírú yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni bóyá àwọn ará èkó dẹ̀ láìkì ká máa bo nǹkan ni ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn mania kébì náà dẹ̀ sọ pé máa gbé bọ̀ wá kì í ṣe ìṣòro àwọn òun tán ìṣòro èèyàn bẹ́ẹ̀ yẹn bọ̀tọ̀ ọlọ́run ló ń tán ṣòro but ìgẹ́ wá ṣàlàyé and when you expose problem the problem will relieve you when you expose only ní bòmí mọ́ra kí n pa ẹ́ ní ìṣòro àti àìsàn jẹ́ sú mi láṣìírí kí n fi ẹ́ lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìdààmú tó wà nínú ilé go through téèyàn bá ń bọ̀ wọ́n wọ́n máa máa pọ̀ sí i tó bá jẹ́ pé nígbà tí mo wà nàìjíríà mo ti gbọ́ ń pa Oríyọmí Hamzat tàbí kò tí ì ti ń mo ṣe máa ń ṣe ọ̀rọ̀ Oríyọmí tí mo máa tí mo ti wá lóríṣiríṣiríṣi o tó bá jẹ́ pé mo wà nílùú òyìnbó mo wà nàìjíríà gbà yín náà wọ́n máa kọ́bà yín wọn níjẹ́ wọ́n lè má jẹ́ kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ àbí kán plan fún yín tó tíṣẹ́ kan bá ti le tó dẹ̀ pé àwọn alágbára wà ń bẹ̀ bí àwọn kan tó ń respect láwùjọ bí àwọn ẹ má bínú ẹ ṣàtìmọ̀ bírú àwọn yẹn but ẹ má jẹ́ ká fi respect fún àwọn èèyàn tó bá ti jẹ́ burúkú láwùjọ wa ká bá lè nísinmi èèyàn ní máa sá púpọ̀ lọ sílùú òyìnbó àwọn òyìnbó náà fèsì trouble bọ̀tì wọ́n wá bẹ̀rẹ̀ sí fight trouble tí wọ́n fèsì yẹn ìyẹn lè ṣe pé facility wọn náà ló ṣe wà little bit conducive ló ṣe níná bẹ́ẹ̀ ni wọn ò lóòlè lérí èèyàn kan kó sọ pé òun fẹ́ lọ máa já wáyà iná kó òun fẹ́ lọ débi tí wọ́n gbé transformer sí kó òun fẹ́ lọ máa tú wọn sọ pé wọn ò lóde wọn lóde mi mo ti lọ sí gáràjì kan rí níbi tí wọ́n fẹ́ nílé iṣẹ́ rẹ̀ ló fẹ́ ta gbogbo mọ́tò ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ń jọ́nà lọ gbogbo àwọn eh, ó ní níbi manifold yẹn àwọn kan ní àwọn India àwọn máa lọ bẹ̀ẹ́ àwọn tó mu drug wọ́n lọ bẹ̀ iṣẹ́ olè làwọn máa ń jà wọ́n lọ máa já gbogbo kìnìyàn máa gé gbogbo ẹ̀ mọ́tò tó lọ bíi hundred wọ́n lè gé gbogbo manifold ẹ̀ gbogbo ibi tí ehm, manifold náà ni níbi manifold bíi kí ní abẹ́ tó jọ ìmọ̀sálẹ́sà yẹn ṣàmì pé wọ́n náà máa fi ń ṣe weapon wọ́n máa fi ń ṣe ó strong gan so ó expensive so wọ́n lọ gé wọ́n lọ gé wọ́n lọ máa tà á ṣe ti yé so wọ́n dá àwọn tó ní mọ́tò wọn wọ́n dá wọn gbèsè e so gbèsè wà àwọn olè náà wà káàkiri all over the world wickedness is everywhere but àwọn èèyàn expose ẹ̀ àwọn èèyàn dey walk over it and they are trying to con conquer it so ló ló jẹ́ káwọn èèyàn kan máa suppress gbogbo ego wọn wickedness inú wọn lẹ́ẹ̀kan sí Dr. Yomi Amsat God bless you ẹ ṣé gan ni ẹ kí tí wọ́n máa lọ ẹ̀yin lẹ́ni ṣáàtì bọ̀tì. Hmm. Dr. Yomi Amsat. ẹ jọ̀ọ́ tí fóònù nọ́mbà yín mo nídi fóònù nọ́mbà yín torí ẹ ti sọ̀rọ̀ wọ́n dẹ̀ wọ́n ti wọ́n ti bá yín fa wèrè rí ní orílẹ̀-èdè Ìbàdàn nítorí pé ẹ ti ṣe iṣẹ́ ìgbà ọ̀rọ̀ ṣókà ọ̀nà ṣókà ṣe mọ̀ pé mi náà mo sọ̀rọ̀ nípa àwọn ọmọ nílẹ̀ àjálẹ̀ but àwọn èèyàn tó wà nílò ibẹ̀ àwọn kan wọ́n wá sọ pé à borúkọ èèyàn jẹ́ àdẹ̀ sọ pé a fẹ́ tú àwọn èèyàn náà ní àṣírí àbí ká máa báyé wọn jẹ́ but orílẹ̀-èdè wa a gbọ́dọ̀ máa pa àwọn tó bá wà less privilege àjàjà àwọn tó bá wà novels tó wà nice tó jẹ́ pé wọ́n wà godly tó jẹ́ pé wọ́n fẹ́ wọ́n fẹ́ máa ṣe dáadáa láwùjọ táwọn tó wá bad yẹn kàn máa target wọn it's not a good thing and gbogbo àwọn tó bá bad ló máa ń target wọn ń target any other person that àwọn tó bá good ṣó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn tó bá good náà máa ń fẹ́ target ìyẹn bó ṣe jẹ́ ó ti yé bẹ́ẹ̀ yẹn ó ti ní táàmù kan tẹ́ ti táwọn ọmọọṣẹ́ yìí náà ti attack mi rí lórí ọ̀rọ̀ bọ̀bọ́ kan tó kú mọ́ ẹ̀ but èmi káwọn yẹn lè mọ̀ pé mo máa ń let go because ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn mo sì láì kí iṣẹ́ tẹ́ ń ṣe àwọn èèyàn oríṣiríṣi a máa ń forgive but kì í ṣe pé táwọn èèyàn bá kàn déédéé rí ẹ tó ń kàn sọ pé a máa ba tiẹ̀ jẹ́ ni for fun pé tiẹ̀ kì í ṣe pé bóyá àjọ ní ṣùrí ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ so kò sí ní òfin sọ̀rọ̀ bí eré kò sí àfihàn tó bá yẹ̀yẹ̀ jáde ń sìn náà tó bá ń ṣe ṣáàt ló máa lóun ògbóró bọ́lá àbí Auto Bọ́lá people know me also but tó máa nígbà míì wọ́n lè step wa down àbí tó máa sọ pé òun oh, ṣẹ̀ àbí kankan ká fi ṣe ṣùgbọ́n i need your number iṣẹ́ gidi lẹ ń ṣe nígbà míì tá a bá fẹ́ sọ torí àwọn èèyàn máa ń gbé gbogbo ṣáàtì yẹn á ti lọ viral kàtẹ tó ráyè gbé ńgbà míì but mo gbé báyìí màá mi màá gbàdúrà ńgbà mi ìgbà mi màá i'll be weeping màá máa rí nǹkan tí àwọn ará ilé mi náà ńgbà mi tó ń ṣe ó ti yé bí ilẹ̀ ṣe wà yìí nígbà míì tí mo ṣe ń sọ̀rọ̀ ará ilé mi kan tí ò ṣe dunlẹ̀ ó ní àwọn àṣírí kan tí mo ìfẹ́ kẹ́ ẹ bá mi gbé nínú fámìlì mi bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ mo fẹ́ gbé àwọn iṣẹ́ yẹn fún yín because ó dà pé àwọn ó dà pé lọ́dọ̀ tèmi because àwọn a lot of people are backing my family up they they are backing some of the story àtàwọn ará àtà tí mo ń sọ wọ́n back wọn up I see how want you and if they are still backing them up tí wọ́n bá sì wà export wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ wọn ṣé ẹ mọ̀ èmi ò lè interrogate wọn ẹ ti understand bẹ́yẹn hey, but they wọ́n ò ní kọ́ọ̀bù ara wọn for some things and I see mo sì ń sọ fún no worry ṣá wọ́n ti ní pé kí ọgbọ́n sínú kó gbọ́n sí kù torí bí mo ṣe sọ ń sìn pé ah, I want to come to Nigeria a lot of people also are shaking ní ah, a máa gbógun tì kò nílé wa náà kó ṣe pé táwọn èèyàn bá fi mí lọ́rùn lẹ̀ tán jẹ́ kí n ṣe tèmi látọ̀dún tí mo ti dé Canada yìí náà tán jẹ́ move on kó jẹ́ kí n ṣòwò kí n jèrè kó fi pílàfọ̀mù mi lẹ̀ táwọn èèyàn bá ń powó kó jẹ́ ń powó táwọn èèyàn bá ń rówó tó ń gbowó kó jẹ́ ń gbowó táwọn èèyàn bá ń ṣe dáadáa kó jẹ́ kí mi ṣe dáadáa I won't be talking about them. But eh, pé wọn ò tí ìrònúkú àdá tó ń jẹ́ mi pé ta ló fẹ́ mú wa? Ta ló máa mú wa? Àwa ti ṣe eléyìí náà kò sẹ́ni tó fẹ́ mú wa. Ó dẹ̀ kò dẹ̀ kò dẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ tó tún wá ń support àwọn evils yìí. They, a lot of them have lost their life. Torí be láwùjọ the best thing is not for you to support evil. Okay? I may not put my mouth. It's a dangerous work but at the same time kò síṣẹ́ tí ò dangerous àwọn tó ṣe niceness àwọn ló dangerous fún láyé jù when you are nice eh? tó bá nice ìwọ ni àwọn tó ìwọ ni wọ́n máa target jù evil every evil will be coming around you irú Oríyọmí doctor àti professor Oríyọmí Amsati ọ̀pọ̀lọpọ̀ ni ò ní lè dúró wò kọ́kàn tiẹ̀ dúró sórí kámẹ́rà lásán kó sọ pé ẹ lóòtútù ẹnìkan ṣe báyìí báyìí báyìí they know that police o àwọn ìjọba o And everybody at oh, àtàwọn tó of wọn o oh, they will stand by on that lonely platform here. kò wá fún àwọn èèyàn ní grace tó bá fẹ́ ṣèkà tó máa lè ṣèkà fún wọn láti ṣe so àwọn èèyàn tó máa ń jẹ ìyà jù tí wọ́n dẹ̀ máa ń tájẹ̀tì jù táyé wọn wà risky jù òun nice people àwọn nice people yẹn lè máa rí tó ń fìyà jẹ náà máa gbẹ́jọ́ wá niceness yẹn tó ń fìyà jẹ bírò ẹni nice ọmọ ọlọ́mọ ń sìn tó wá mọ́ ọmọ tiẹ̀ tó ń gbé lọ́lé ẹnìkan tó lọ kọlà fún tí ò ní ṣe parẹ́ mọ́ bí ẹni tó jẹ́ pé ó help ẹnìkan sí pé káyé tiẹ̀ má bàjẹ́ tó wá ní tiẹ̀ gangan ni kó bàjẹ́ you understand so ayé àwọn tó dangerous jù ni àwọn tí ò tiẹ̀ sọ̀rọ̀ àti tó ló máa sọ pé iṣẹ́ tó ń ṣe yẹn ṣọmọ pé iṣẹ́ tó dangerous ni ah, ah. iṣẹ́ tó dangerous ni táwa náà bá ń bọ̀ lọ́nà báyìí nígbà ṣe wà ní Canada tó yìí tá a bá ń bọ̀ lọ́nà báyìí mọ̀ nǹkan tó máa ń ṣe yàgò lọ́nà ó ń bọ̀ nígbà tí mo wà ń bí iṣẹ́ tí bá débẹ̀ bá gbogbo àwọn tó bá ń ṣe nǹkan burúkú One máa street pa One wọ́n bẹ̀rẹ̀ sí she will tell you she will put you on the media and the government will look at it they will see it you are going to be in trouble because I give information like what I, what the, like what happened to me yesterday I don't want to say it because those people want me to be talking all the time but I tell you better wa update tí update update update update tí mo wa update yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé update kẹ̀lẹ́ To bá update gbà mí ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé ah update yìí kí ló dé ta ló ń bá àbẹ́nìkan ló bá wí ni àbẹ́lẹ̀ ló bá wí ni ṣùgbọ́n wọn ò ní mọ̀ oníkálukú á tún bẹ̀rẹ̀ sí fẹ́ máa bínú wọ́n bẹ̀rẹ̀ ẹni tó bá tiẹ̀ bájà tí òṣòwò ló bá wí á máa wí pé èmi ló insult but you have to come out and say it the way it is or else everybody will be seeing you like a bad person he hating on people tó bá ń keep gbogbo nǹkan ṣe fún ẹ tó bá nìyẹn people now they be happy pé kò lè sọ síta ẹ̀rí ni ẹ̀rí tá a ṣe fún ni ẹ̀rí pé kò lè sọ ni and people will start etí yìí pé ẹ wo gbogbo nǹkan tó ṣe kò fẹ́ anybody lára ẹ̀ wọn ò dẹ̀ ní mọ̀ọ́kà tó ń ṣe fún wa mọ́tò yìí ni mo gbé mọ́tò yìí bó ṣe wà yìí ó yẹ kí n ṣiṣẹ́ lónìí iṣẹ́ uber uber yìí tìyẹn mi ò lè ṣe nìkan tí bá rẹ po forty dollar mo lè fi pàtí máa parí iṣẹ́ mo lè fi pa sixty dollar or fifty dollar mo rẹ po forty dollar mo fi pa fifty dollar ẹ jọ ṣé mo jèrè ni mo dẹ̀ máa ti ṣe iṣẹ́ bí ẹni máa kú ṣó ti yé iṣẹ́ uber gangan tí mo lè ṣe mọ́tò tí wọ́n sọ pé kò lè ṣe uber mọ́tò tí máa fi ṣe uber gangan gbúdọ̀ jẹ́ mọ́tò from two thousand and fourteen or fifteen ní ọmọ tó lè approve ẹ̀ ní Quebec mi tí mo wà yìí mọ́tò two thousand and fifteen or sixteen ní ọmọ tó lè fi ṣe uber mi ò dẹ̀ ní wọn ò dẹ̀ fún mi grace ẹ̀ láti lè ní you understand me so nígbà tó tún ṣe fún mi lánàá wọn kò ní kó ṣe fún mi ní just because inú mi ti dùn àwọn èèyàn dẹ̀ ti pọ́n mi lé ilé tàn yín jẹ the embassy pọ́n mi lé Mm. Thank you. Oh, right, Gary. Oh God, why do you use your card? Ṣé nǹkan tó fi síbẹ̀ ti tọwọ́ ti wọlé ni? Yeah. Ah. I want your card to be build your jẹ́ come back. jẹ́ come back. credit mi jẹ́ má jẹ́ anybody ba credit again. Okay. Okay. Mm-hmm. Má jẹ́ anybody ba credit again. To the planet, see. That's tí despite pé àwa nice. Eh? I said I bought yogurt. You said you wanted yogurt that day. Yogurt. Plan táwọn you ní náà ni pé kí. It's no spoon. No spoon. Bí pé key, kí jaya. jẹ̀yà kọ́mọ ẹ̀ tún oh my, Ó mọ̀ pé You oh ìyàwó <clears throat> kì í ṣe tiẹ̀ o. Torí kì kò sẹ́ni tó wà láyé tí ò ní ìwà burúkú o bọ̀ ti wà rere bàbá ẹ̀ náà ó pọ̀ ju burúkú ẹ̀ lọ ó dẹ̀ ṣe dáadáa fún àwọn èèyàn tó ṣe burúkú fún ẹ̀ yìí àbí bẹ́ẹ̀ kọ́ so when I tell you something I know you always want to you always want me to relieve me but don't worry I will use my life to relieve your life ọmọ ni ẹ Mm. mo mọjọ́ ìbí ẹ̀mí mo jẹ́ ọkọ ẹ̀ o dẹ̀ ní stress kú. Mm. ṣé báwo ni gbogbo èèyàn ń gbé mọ́tò tó náà sí the Quebec the Canada is good but because of owó àtàwọn tó ti ṣèkà nítorí sí àwọn tó nawọ́ ìkà sí ẹ tó máa ń ṣèkà fún yàn yẹn they are the people you help àwọn tó máa fẹ́ káyé ẹ má continue kó má ṣe dáadáa àwọn tó ṣe dáadáa fún ni ṣó ti yé. Mm-hmm. thank you ó ti ẹ̀ ra gàrí. We don't have garri again. You finished it yesterday. Oh, she could, yeah. Oh, God. Should we buy garri? Or we should, okay, we buy it another day. Mo fẹ́ fún ẹni ẹni wọ́n sí. Pẹ̀lú tí wọ́n mú garri jù. Mo ti máa mú garri jù. Hmm. It's good for me. Yẹ̀wò. Ẹnu mi lò ṣe ń wo àwọn pásítọ̀ rà. Mm. Maybe that's why it's more than how much but I bought two. Is it okay? Is it okay? Yeah. Mm. Mm-hmm. We got 23. So, Dr. Yomi I'm Amsa, keep it up. God bless you. Mm? Lára gbogbo ọ̀hún, keep it up. I tell you, keep it up wọn appreciate téèyàn bá ṣiṣẹ́ kéèyàn kẹlẹ̀ mọ́ pé kò sẹ́ni tó ṣe nǹkan gidi láyé tó máa sọ pé ada ah, woman she always jealous of people I don't jealous I embrace but I don't want people to support people too much against me I want people okay okay okay okay I, I don't want people to support evil much against me you understand me and see me kó rí mi pé mo fẹ́ eh, ọ̀tẹ̀ èèyàn tẹ̀ fẹ́ ṣubú bò tẹ̀lé ẹ̀ fẹ́ mi kó ṣe pé tó bá rí pé èèyàn ṣubú kó tún tẹ̀ mọ́lẹ̀ sí i it's not good Kori rí pé èèyàn ṣubú kó bá wò dáadáa kó dé wá pé ah, ẹni yìí dẹ̀ nice ẹni yìí ṣe good everybody knows gbogbo àwọn èèyàn mọ̀ náà ọ̀hún tí n bá pa irọ́ mi bóyá mi ò pùtì ẹ̀ dáadáa bọ̀ bí n bá pa irọ́ nínú mi bóyá màá parọ́ ten percent ninety percent of whatever I said is true I can't say it all àwọn èèyàn wọn máa ní kò dá kéèyàn sọ̀rọ̀ màmá ẹ̀ kó sọ̀rọ̀ gbogbo ẹbí kó sọ̀rọ̀ ara ẹ̀ báwo la bí àtàrà I tell you if my my my the late uh, the late father of my baby if doesn't support my family then ma sọ fún tí ma support kó ma sọ pé your family they will change they ẹni tí ò ní change ẹni tó bá ma ṣe rere fún ẹ kò ní jókòó tiẹ̀ kó ma ṣe burúkú all the time ẹni tó bá ma ṣe dáadáa fún ẹ kò ní jókòó tiẹ̀ lọ́rùn kó ṣe lákọ̀ọ́kọ́ kó ṣe lẹ́ẹ̀kejì kó ṣe lẹ́ẹ̀kẹta kó ṣe lẹ́ẹ̀kẹrin kó ṣe lẹ́ẹ̀karùn mi lè dúró ṣe ibi fúnyàn kí n kàn dúró tiẹ̀ kí n máa ṣe kí n rí ẹ kó máa kó máa àwọn èèyàn lè máa jókòó wọn lè máa ṣe burúkú tó bá lẹ́yìn tó tún fẹ́ ṣe burúkú fún wa tún sọ̀pọ̀tì ẹ̀ àti ìgbẹ́ bóyá ṣe ló ṣe wọ́n ó ṣe wọ́n wọ́n kàn rí ẹ pé ókè o òun ṣe dáadáa jù wọ́n lọ ni o àbí okàn tí ẹ I don't know bí ìwà bóyá okàn tí lo time ẹ àbọ́lá òun kàn ṣàánú fún ẹ ó ti wo ìyà tó jẹ ó kò sọjọ́ fún ẹ ṣá wọn kàn máa wí pé ìwọ Ọlọ́run sọjọ́ fún ẹ a lè máa bá tiẹ̀ jẹ́ ni a kò máa ṣe é mọ́ṣẹ́ ni you understand so nínú àwọn tèmi lè tí mo lè gbà fún lórí social media yìí lórí àwọn tó ń blog Oriyomi Hamzat respect ṣe mọ̀ pé ní in Christendom in Christendom tó bá jẹ́ christian law ń sìn máa sọ pé òkè o ní christian law this is ẹni tí mo gbà fún o tó bá sọ pé òkè o ní blọ́ọ̀gì o mo gbà fẹ́ ni o tó bá sọ pé o ní politics o mo gbà fẹ́ ni ẹ sọ́n sà tó bá sọ pé òkè o èèyàn tiẹ̀ fẹ́ gún out pẹ̀lú èèyàn ẹ sọ́n sà pé e, oníkálukú ló ní ṣẹ̀mọ̀ níbi blọ́ọ̀gì sìn mo gbà fún nílẹ̀ yorùbá yẹn mo gbà fún dr oríyọmí amsat professor oríyọmí amsat <laughs> he's teaching us a lot of things a lot of things ó ti rí nǹkan and despite that yẹn mi ò rí scandal mi ò rí yàwó wọn mo ti rí yàwó wọn níjọ́ kan mo dẹ̀ ti celebrate the platform ní lórí Auto Bola me Oríyọmí Amsat the wife yẹn very young lady come by. yeah we celebrate the lady yẹn lórí platform the wife doesn't come out and we don't see the wife kò wà involve mi rí àríyàwó yẹn dédé lórí kínní kò dẹ́ ṣe pé wọ́n jà he has a good home he has a good home he maintain also his home he's not kind of a man that also maltreat a woman yes he celebrated ta ló pè wá níjọ́ yẹn o ó dà wípé ta ló wá kọrin fún ìyàwó amsat ń gbá yẹn o ó dàbí pé kí lorúkọ tọ́lá ní ẹ̀mí ọmọọba ni mí tù ni mo ṣàmọ̀ pé wọ́n celebrate nàìjíríà kan báyìí ló wá kọrin ló wá celebrate birthday nígbà tó wá ṣe kinní fún so the wife also she is not coming out to say anything you have never you know he, he serve people he followed you know kò ní issue náà nípa marital kinní kì í ṣe pé ó jẹ́ perfect kinní but you know ó mọ bó ṣe tẹ̀mú ilé ẹ̀ tó bá jẹ́ ọ̀nà nígboro tó bá jẹ́ ọ̀nà nígboro àbí síyàwó ìyàwó yẹn ló máa ti máa ẹ mọ̀ pé nísìnyí báyìí for the past six years gba kìnìún yẹn one sixty yẹn kó gbé fún kí lè fẹ́ yẹn níwọ̀n owó ẹ̀ tó kù balance ẹ̀ yes mo máa sọ fún ni ó máa ní sùúrù fún mi for this month iye tí bá ti kọ́kọ́ rí máa fún ní end of the month ó máa ní sùúrù fún mi kí n ṣe tó bá jẹ́ pé mò ń ṣe uber ń sìn màá pa owó èdè a máa ṣiṣẹ́ bọ̀ tẹ́lẹ̀ ń sìn wọ́n tún láà lè ṣe uber uber jì nìkan láà lè ṣe tá a bá rẹ epo twenty dollar a máa fi pa twenty three dollar ṣẹ́ṣẹ́ nìyẹn I don't want that I don't want that abọ́mọ kí ló pa ẹlẹ́rìn kò fọ́nì má wọrí ṣá kò fọ́nì it's not àwọn èèyàn dẹ̀ máa máa fọkàn sí pé à ṣe bó ṣiṣẹ́ lánàá wọ́n máa kà àwọn èèyàn yẹn kéde yìí sórí bí lẹ́bù tó ń fẹ́ já ẹ sí nìyẹn tí ò ní ko tí ò ní to tí ò ní là wọ́n fẹ́ sọ ẹ́ di coca-cola ọlọ́run kó gbà mí lọ́wọ́ àwọn coca-cola tó fẹ́ sọ mí di coca-cola ọlọ́run àbá mi ọlọ́run àgbà ẹ̀ lọ́wọ́ wọn ogun tí wọ́n fi jà mí wọn ò ní lè fi jà ẹ́ lórúkọ jésù ẹ̀mí mi ò ní pé ní ti má ṣàtì sọ fún ẹ ni pé nígbà tí sọ fún ẹ dàlé do whatever I tell you to do okay anybody tó bá sọ̀rọ̀ fún ẹ anybody even gbà tó bá tún marry me ní prognose to much affairs when is your love life but I will guide you your love life and I will be with you and I will also mo I will mo, mo promise To serve Nigeria one is not by force. To serve you till I go out of this world is by force. And for you to obey me as a good mother, I mean as a good child, is by force. You understand me? Because I want the best for you. So ti yé So oh, etí ẹ̀ ò ní di sí tòótọ́, etí ẹ̀ ò ní di sódòdó. we go to second bank, ṣebí. Yes, torí no àkáǹtì ẹ̀ ló ti lè transfer ọgbà tó wọ́n fún wa ní gbogbo kínní. Ṣé àfún last month tó gba? no one eighty lówó tó fẹ́ gbà so you have to get two hundred then okay o fẹ́ fi owó tó wà mí báyìí sí. there's some money in my account. Eh? there's some money in my account. which account. my personal. Uh -huh. tó wà ń bẹ̀ okay o fẹ́ sọ ká má lọ sí báǹkì. no it's not i will just put what needs to be here. So okay okay ẹ o lè gba okay o lè gba ayé tó bá lé ní orí ẹ yẹn so ká lè rí èmi ó yẹ kí n sanwó sí CIB tàbí ọmọ kan ọmọ kan gbà wá kí n fún àwọn kàlẹ́jì àtàyà nínú wọn ti ń pè mí àwọn CIB tí wọ́n ti pè mí ìfẹ́ kẹ́nìbọ̀dì pè mí I don't want to have stress ó ti yé. so how many okay. Ver mm. bak. Okay darling. Phone yìí bó ṣe find it. Camera, ẹ̀ ó máa ń ba gbogbo àwọn èèyàn jẹ́ níbo tí problem bó bá ṣe mi na ni mo ṣe wà bá ṣe jòkó ló máa bá rẹ̀ lọ́jọ́ tí fọ́tò bá yẹ jáde. So mm, it is well it is well. Àwọn èèyàn kan tán bá rí ẹ tán bá fìyà jẹ yín tí mo rí lọ́rọ̀ àwọn èèyàn ni wípé tán bá rí ẹ tán bá fìyà jẹ irú bí mo ṣe complain finance mi anyway you never you, um, a ní lè sọ fáwọn èèyàn wípé bí wọ́n bá ṣe treat báwa bá ṣe treat wọn ni kò ṣe treat wa for you being good have a good heart a lot of people want to be living with a bad heart. But if we don't rebook them at all, at all, we are not helping our society. If you don't talk about them and try to make them right, we are also we are trying to harm others. We are not helping them. We are not helping our society. We are not helping ourselves as well. We are not helping our country. We are not helping our society. By you rebooking and exposing things at times, you are helping the society. Okay? So, but when you see, I was on the platform yìí, mo going to see ọ̀rọ̀ àwọn èèyàn sí Dr. Oriyomi Hamzat àwọn yẹn ẹ ṣe gan ni o so nǹkan tí mo fòkàn fẹ́ sọ irú ọ̀rọ̀ ọmọ yẹn mo afẹ́ mọ ẹ ṣáà ti mọ kéèsì ọmọ tó ń fà lẹ́rẹ̀kẹ́yà yẹn afẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ jọ àwọn tó fà lẹ́rẹ̀kẹ́yà wọn ò gbúdọ̀ dáríjì wọn hmm, afẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ọmọ tó kó tó kó ìwé ìyá ẹ̀yẹ náà tó ń kó gbogbo dọ́kúmẹ̀ntì ìyá tó ń ṣèyẹ ìyàmàyàmà yẹn náà bẹ́ẹ̀ ṣe dá yẹ bó ṣe dá gan nìyẹn kókó ṣì dànù sí ló àwọn ọmọ tó máa right off ọlọ́run ní jẹ́ kí bẹ́ẹ̀ ni ọmọ tí ò bá fẹ́ pé <laughs> èmi ọmọ gùdù sí parents mi fún mọ́mì mi ó talé ó fún àwọn ọmọ ẹ̀ mẹ́ta nílé lówó owó tó dẹ̀ fi ra lé tó fi kọ́lé yẹn èmi ni mo ṣiṣẹ́ owó yẹn àwọn story pọ̀ tó yẹ pé I can't say it tí bá sọ ọdún tí báyìí sọ àwọn èèyàn tó ń ṣerú ẹ̀ wọ́n máa ṣe support wọn ni you understand me wọ́n ta lé wọ́n ra wọ́n nílé wọ́n dẹ̀ ta ń gbà yẹn èmi dẹ̀ ń ṣe dáadáa fún wọn lẹ́yìn tó ta léèyàn tó wọ̀ fún mi lówó tán màá tún fún wọn every month màá fún wọn one thousand i mean one i mean one hundred and twenty thousand every month tí lọ mi yẹn fada èmi tí bàbá ọmọ mi yẹn tí ò bá súnmọ́ wọn kò ní kú báyìí honestly speaking torí be ṣọ́ra fún àwọn ènìyàn tó yẹ pé wọ́n fẹ́ lè pa ẹ́ wọ́n dẹ̀ máa wá dẹ̀ máa believe nínú wọn pé bóyá àwọn ló fẹ́ gbà ẹ́ ọlọ́run torí ẹ̀ ń gbà mí mo máa ń fi gbogbo nǹkan gbàdúrà tí bá súnmọ́ yàn because abẹ́rẹ́ gan bó ṣe máa ń ránṣọ tó máa ń ránṣọ tó kò kí ràn di ara ẹ̀ bí àtùpà ṣe to tó jẹ́ ìmọ́lẹ̀ yẹn ìgbà míì kò kí rí gbogbo nǹkan tó wà lábẹ́ ẹ̀ you understand so i do pray with all things nígbà mi pé olúwa nǹkan bíi tí n bá wù mí àbí tí n bá ṣe tí ó yẹ pé tóró bá máa súnmọ́ àwọn ẹlòmíì ò ní mọ̀ pé ìkà ni wọ́n wọ́n máa sáfẹ́ lòmíì gan ò ní mọ̀ pé bóyá ó tiẹ̀ ní good at fún ẹ you understand what i mean so but oh, Mr. Yomi Amsat mi ò rí àwọn nǹkan tí mo tí mo notice nípa yín láti ìjọ tí mo ti sọ̀rọ̀ nílé mi ò rí yín kẹ́ ẹ sọ nípa ilé yín ìyàwó yín náà ò dẹ̀ ṣe yín àmàyàmà kò dẹ̀ sọ bá bad nípa yín ẹ̀ẹ́dẹ̀ ń ṣe obìnrin játijàti ẹ kì í ẹ ń treat àwọn obìnrin kẹsọ pé òkè o àwọn ọkùnrin tó bá ti tó ń treat obìnrin bad they are not also good in society either ẹyọ tiye ọkùnrin náà tó dé obìnrin náà tó bá dẹ̀ ń treat ọkùnrin bad they are not a good person in society ọlọ́run Elédùmarè ń gbọ́ àwọn èèyàn lè sọ nípa mi gbogbo ọkùnrin tó bá mọ̀ mí rí wọ́n máa sọ pé Bọ́lá dáa wọ́n máa ń fojú ọ̀dẹ̀ wò mí wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé mi ò yọ̀dẹ̀ nígbà yẹn nítorí pé mo máa ń wá àwọn èèyàn sí ara mi torí pé mo bìlí pé i'm lack of good people in my surrounding in my home mo ti sọ ìlọ́tọ̀ fọ̀rọ̀ gan o nínú mi o ti ẹ̀ sọ̀rọ̀ mọ́ ń sìn but even when i started saying talking then mo sọ̀rọ̀ gan lónìí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn politicians mi wọ́n lè sẹ́pà àṣẹ wọn àwọn míì tó ga nínú ayé wọ́n lè láṣẹ wọn ọ̀rọ̀ ló kómokómo rò wá àtogún yẹn náà òun ló tì wá sí àwọn ọ̀rọ̀ míì ọdún kì í ṣe problem but we thank God for everything adúpẹ́ fún àwọn èèyàn tí tó ti lọ àwa tá wà láyé kọ́lọ́run kó dá wa sí ó dẹ̀ fún ẹlẹ́mìí gígùn àti àlàáfíà àti good life kó fún ẹlẹ́mìí gígùn àti àlàáfíà àti good life because good life tí o bá wà láyé tí o bá ní good life ọlọ́run má ṣe wá lókù kò yàtọ̀ sóòkù bẹ́ẹ̀ ni ọlọ́run má ṣe wá lókù kọ́lọ́run jẹ́ ká ní good life gbogbo tó bá ń wù wá ní dáadáa láti ṣe sí ẹlẹ́gbẹ́ wa dábàá dẹ̀ ń ṣe ọlọ́run ò ní jẹ́ kó jẹ wá níyà láti ṣe ọlọ́run á fún wa láti ṣe ẹ ṣé Dr. Yomi Amsat. Keep it up. Continue. The law will continue to expand I'm Àwọn kan wà nítorí mo sọ lónìí kò yẹ kí n sọ. Ó dẹ̀ ti for long now. But ti máa ń sọ náà díẹ̀díẹ̀ máa ní hùn. Hmm, Dr. Yomi Amsat. You are, you are a man. Yes, you are a man. Èmi ò wo any flop yín. Tí flop yín ò bá ti tó good yín, you, are, you, are, you get a pass man because you are not a god. You are not a god that should lie you are me that cannot lie you are not a god that cannot fail you are just a woman so ẹ ṣe gan i will come again i want to quickly settle some things then we see again thank you so much bye.